ìfura òwò kúndùn kọ̀ǹgó kọ̀ǹgó ìkìlọ̀ wàhálà ń bọ̀ òwe ẹ má ṣe sùn lọ wàhálà ń bọ̀ òwe ẹ gbáradì fún afẹ́fẹ́ dàbí ìjò parapọ̀ yìí afẹ́fẹ́ dàbí ìjò ọ̀rọ̀ yìí má gbọ́ngbọ́ ó má gbòòrè o ohun tójú ìlà bìí. èèwọ̀ náà wo gbogbo ara rẹ̀ bí gbogbo ara rẹ̀ ti dọ̀tí báyìí àwọn ọ̀rẹ́ rẹ ni wọn ò sọ fún ọ pé mọ̀mọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ náà fi nǹkan bọ̀ lọ́dà. ayọ̀ abara títí ayọ̀ abara títí ayọ̀ abara títí àpò ewu ọmọ ewu ni o ọlọ́wọ́ ọlọ́wọ́ dá sí ìyá wa mi rí iye bá ti bímọ. ilédùn ọmọ sí ilédùn àmọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ o àmọ́ bọ̀ àbúrò ni ní ìhòòjà àbúrò ní ìjẹ́ ah, báwo lè mi ò sílé ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ti débẹ̀ ah. ibẹ̀ wọ́n wà bá bá ah, bàbá ṣe sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ èmi náà máa lọ bẹ̀ ní ìsìn báyìí wọ́n máa lọ bẹ̀ já lọ múra já lọ múra. ẹmu ẹmu kẹ ẹ jẹ tó bá wù yín ọ̀rẹ́ mi ló bímọ gbogbo tó bá jẹ mọ́ náwó bẹ̀ èmi ni wọ́n gbé. gbogbo tẹ bá mọ̀ jẹ mọ̀ jẹ ṣé wọn ìgbẹ́ran dé ni tẹ́ ń gbọ́n jẹ́nàjẹ́ náà irú ìyá ìwé ni à ń jẹ yín. mo ti gbé e dé ẹjọ́ kìíní ìwà yóò ọjà ní àyè sọ ní ìbò. ọya ọya ọya Àlàbí ẹ máa dé. wọ́n ní ẹ̀mú ẹ̀mú ẹ̀mú ẹ̀mú ká máa wẹ tọ́lọ́mọ lọ nìyí kí ni fi ṣe èèyàn ká máa wẹ lọ ni. ìdílé yìí bá ràn ní ẹ má mú ọkàn jù àwọn ètò yìnyín bá hàn kú kàlẹ́ o. Ah, ah, ọ̀kàrí ẹ wà pàdé làárọ̀. ọlọ́ọ̀ gbogbo bímọ ni ó bímọ ẹni mọ̀ ń wẹ̀ yóò bímọ lánàá. ètò òbíire akọ ọ̀rọ̀ ọmọ àfọ̀nbábo. akọni akọni òbíire ọdún dùn. bẹ́ẹ̀ ni ah, ah. bẹ́ẹ̀ ni ó bímọ ọmọ àfi bí ìgbà tí ọ̀rẹ́ mi ṣe hà ah. tọpọtọpọ ọmọ ńlá ẹ lọ rè jẹrán sí a. ẹ wo bẹ́ẹ̀ kó akọ ọ̀rọ̀ ọmọ tí mo gbọ́ lóko sí lẹ́mìí èso mi rè kò ní gbọ́ ọ̀yà ẹ kú àlejò fígùn. àtòrí <laughs> ìgbẹ́nà àtòrí bẹ́ẹ̀ níbo ló ti ró tèlú tó gbé. àyà ayé bí omi bí ìbò omi bá tán lámù òtèlú lè. òtèlú kọ́ kọ́ńdẹ́ ló gbé wá kọ́ńdẹ́. sẹ́mi kọ́ńdẹ́ báà mi rí o sọ fún ọpálẹ́kùn ló bá yà rẹ ni ah, ah. wọ́n mọ̀jẹ̀ láìsí rẹ o ṣé wọn kọ́ra yísàlẹ̀ odò ní ìsìn ni láríkà jábàtà òtútù bó sí orí ìbú débi ẹwọ ẹnu ẹbí pọ̀ mọ́ ọ̀yọ́ ó ṣẹ̀kẹ̀ gidigidi bíi mọ́tà. ọ̀rẹ́ ọ̀pọ̀ ẹni ọjà awúkalẹ̀ bí gbé. ẹ̀wọ̀n náà yóò bọ̀ náà kí n tó tíyàwó tèmi ah. ta àyà. ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù sọ̀rọ̀ ẹ̀ o kò ní tẹ́kẹ̀ ìwọ lọ fa o àjọ̀dún ọ̀rẹ́ mi bímọ lèmi ń ṣe. ó yẹ kí ìyàwó rẹ ọkọ rẹ sọ bí mi ṣe jẹ fún ọ bí n bá ti ló tó tó ní ogun ẹ ká wá kúnlẹ̀ dígbọn bá fi àpò ìpò ẹ tì lọ bí n bá ti pé báyìí bẹ́ẹ̀ ni o. awo ẹyin náà ní ìṣòro sá sọrí mi ọ̀rọ̀ fẹ ìwúrọ̀ ìṣòro fẹ láàrin. ẹni tó gbé ẹ má lọ tàbí kọ tàbí kọ ti gbélé ìlú. ṣé o gbèmí léyàwó ẹ lọ ní ìrètò ọ̀yàwó. kí ẹ̀yin ìlú o. ìlú yóò ní bàjẹ́ àjọ tẹ́lẹ̀ pẹ́kùsàkùsà tó a rí oníṣẹ́ ní látọ̀dọ̀ alápálá tìlú apálá. àwọn ìlú tí wọ́n rán sí rè ẹ jíṣẹ́ fún wa. ẹ̀mí yóò gùn fún wa. kẹ́yìn ìlú ẹ̀ á rí yín pẹ́ o gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ pé oyè paraku yìí ó sílẹ̀ nílùú ńlá èyí ló mú kábíyèsí gbé mi dìde o pé kí n wá sọ fún yín pé kẹ́ ẹ fọmọ oyè ránṣẹ́. ẹ ti gbọ́ báyìí ṣé tí wọ́n rán tí wọ́n rán wa tí bàbá alápá ńlá tí wọ́n rán sí wa lágbọ́n ní ìsìn ká wá foríkorí ká jọ fi kọ̀ọ̀lùkùn ká mọ̀ bí tá a bá ń lọ kábíyèsí ọlọ́run jẹ pẹ́ máa lọ tiẹ máa wọ́n bá ṣe jẹ́ àgbẹ̀ kọ́ tètè wọ́n wà jíṣẹ́ fún bàbá wa ẹ káre o pa kí bàbá o. ẹ kú làákàyè bàbá ẹ kú làákàyè ọlọ́run jẹ pẹ́ fún wa kábíyèsí ọ̀rọ̀ jẹ pẹ́ fún wa tí a bá ronú wò pé àkọ́kọ́ náà orí ńlá ni bí wọ́n ṣe ní ká wá yan ká mú ká mú mo yè wá owó pé wọ́n ti ronú kàn wá yìí ká dúpẹ́ lọ́dọ̀ ẹ̀. gbogbo àmọ́ ẹ̀rọ tó yí wa bóyá kò sí ìlú tó dàbí ìlú wa yìí. àwa làwa wò bẹ́ẹ̀ omi lè tẹ̀ ìwọ̀ gbé lẹ́nu bàbá ni ẹja kì í bí wọn ò gbàgbé ìpìlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe wá mọ̀ pé ipò yìí àwọn méjì ló tọ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ níbẹ̀ Fágbèmí àtàwòyẹ ni. kábíyèsí ẹ pẹ́ fún wa àgbáyé ò dalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán bá a sọ ní èrò ọkàn tèmi awóyẹmí yẹn ọmọ yẹn nákè kanjú. orí sọ orí sọ orí sọ lúkọsí ọ̀rọ̀ kí n tọ́ sọ wọn tó o bá wọn sọ̀rọ̀ awóyẹmí awóyẹmí awóyẹmí ìmọ̀ lọ́gbà gbọ́dọ̀ fà pè mí sí ẹ tọ́ láti kẹjú mi. ọ̀tọ̀ orí rẹ̀ ò ní dáhùn ọ̀hún kàkà ìlẹ̀ wọ́n pè ní ìgbàlódà. ẹ má jẹ ká máa. ẹ wá dákẹ́ òtítà òtítà báyìí ẹ jẹun kálukú wọn gbalẹ̀ lọ ká ronú wò pé ẹ̀ka ìwọ lọ́tọ́ sí mú tá a fi rí mú tá a ní ká mú nínú àwọn ọmọ òye lóòótọ́ kò sí tá a fi bẹ̀ tí ọ̀dà ṣùgbọ́n tá a ní òní jẹ́ àgbẹ̀ ìbẹ́bọ̀ jẹ́ náà méjèèjì tá a ránṣẹ́ tí ọmọ á fún alábọ̀ tí ò tí ò sọ pé bámú yó èmi ò mọ̀ pé mi ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan. ní kábíyèsí sọ hmm. ọ̀rọ̀ ńlá ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ńlá ni àmọ́ nǹkan kan wà tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí kábíyèsí sọ ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn ìwo ni sísè. níbi èwo. àbúrò ọ̀rọ̀ oyè parako yìí tí wọ́n ní ẹnìkan gbọ́dọ̀ jẹ láàrin wa. wọ́n rí sọ bọ́ ọba jẹ́ èmi mo jẹun bó ṣèmi náà mo jẹ́ ìwọ lọ jẹ́ ntọ́kànṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé àwa méjèèjì ní ká lọ rò dáadáa ẹ má ti ráyè pé wọ́n jẹ́ kọjá ẹsẹ̀yìn ní ọ̀rọ̀ tó tóbi èyí sọ̀rọ̀ tó tóbi. ó sì dènú rẹ pé bẹ́ẹ̀ nìkan bá ti jẹ́ láàrin wa èmi náà ń fara mọ́ bá a bá jẹ́ o. nǹkan rẹ nǹkan mi nǹkan mi nǹkan rẹ kí ló dé oyè ni ó máa dáwọ́ òwúrò lẹ̀ láàrin wa. ìwọ ni òrùpọ̀ bára jẹ́ bẹ́ẹ̀mi náà bá ráyè kì í jẹ́ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. kọkùnrin orogún kọkùnrin orogún kò gbọ́dọ̀ sátìmọ́lẹ̀. ẹ kú ilé o. baálé mi. mo rí iye bá. ẹ mọ wọlé. ṣe dáadáa ni. ẹ sì mọ rìn. mo jẹ́ ìrìn rẹ̀ o mo fún oúnjẹ ṣeré. àbí o baálé mi. <laughs> sáàmù ọjẹ́ sí mi lọ́rùn. sẹ́yìn ò béèrè mi. rárá wọn ò béèrè yín. ààfin ni mo ti ń bọ̀. sí ò sáà sí láburú. kò sí láburú kábíyèsí wọn ránṣẹ́ sí èmi àti ọ̀rẹ́ mi pé ká wá nígbà tá a sì débẹ̀ ni wọ́n ní oyè paraku yìí nílùú ńlá wọn ṣí sílẹ̀ o àmọ́ nígbà tí wọ́n wá ń wòye pé àwa méjèèjì ńlá dáńtọ́ akíkanjú ọkùnrin sì ni wá pé ẹnìkan náà àwa méjèèjì ni wọ́n fi jẹ oyè ń wò àbánikọ̀ burú nígbà tá a wá ń bọ̀ lọ́nà èmi wá ní ọ̀rẹ́ mi bọ́rọ̀ ṣe wá rí yìí ta ló rò pé ó yẹ kó jẹ oyè yìí láàrin wa ó ní ẹni tí wọ́n bá ti mú náà ni ó ṣe mo mọ̀ pé n tóun bá ti ní Eh, èmi náà mo ní hmm. asáfẹ́ ní ọ̀dún náà pé ẹni tí wọ́n bá ti mú láàrin wa gbogbo wa jọ ń joyè lọ náà ni. balẹ̀ ẹ sì wó bẹ́ẹ̀. Ah, kò sí nǹkan tí fi ń sèyàn èmi rẹ ti dánbọ̀ láti kékeré ni o ọ̀rẹ́ fìdí já mi ni o. èmi náà mọ̀ àmọ́ ah, oyè parako yìí oyè ńlá mọ̀ ni. Ah, bẹ́ẹ̀ni oyè tó lákàtà. bẹ́ẹ̀ bá sì bìlẹ̀ ìjòyè parako yìí yóò tún bu ìkún yín láàfin yóò tún bu ìkún yín láàrin ìlú alẹ́ ní bá ní kẹ́yìn dìde kẹ́yìn lọ fún ìpààkò yìí. má já sí báwọn èyí obìnrin dé nù o. balẹ̀ mi àti pé ọ̀rẹ́ yín tó sọ fún yín pé bó bá sùn lòún joyè déédéé ni ó sì sẹ́yìn náà lọ joyè déédéé ni ẹ̀ẹ́ mo fẹ́ kẹ́ ẹ wò dáadáa o tó wójú tíyàn bá fi gòkè kọ́ níyàn fi ń sọ̀kalẹ̀ o balẹ̀ mi. wo wo wo wo wo wo ń bo ni oúnjẹ mi sọ sátì ṣètò rẹ̀. bó bá ṣe pò náà lọ́ọ́ bá déédéé ni wọ́n sì mí náà mọ̀ bá jẹ déédéé ni. kò sí wàhálà tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ni elédùn òun àyìn lọ́wọ́. Hmm, kò sí yọnu kò sí yọnu bá ń ṣètò oúnjẹ mi àbí mo fẹ́ dá ọ lọ́wọ́ kọ́ nìyẹn. lọ́dà balẹ̀. kò sí kọ́ bá bu bẹ̀ sọ́mọ pé mo fẹ́ràn ọbẹ̀ dáadáa kọ́ bu bẹ̀ sí dáadáa. ọ̀rọ̀ mà lárábìnrin yìí sọ yìí kò mọ̀ ní jẹ́ ti bàbá tọmọ làálàá wọ́n sì ní nǹkan yìí nǹkan wa ni ó yàtọ̀ sí nǹkan yìí nǹkan mi ni alátiṣe mi ni ó máa ti ṣe ara rẹ̀. ẹ káàbọ̀ bá lè mi. orí wàhálà ìsọmọ ìyá ara o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n sọ láàfin. ọ̀rọ̀ oúnjẹ tó ló ṣe ń bọ̀. oúnjẹ yín wà nù ilé ṣùgbọ́n bẹ́ẹ̀ tí lọ́rọ̀ bọ́ láàfin yìí ọkàn mi ti wá ń bí ọ̀rọ̀ tó bọ́. ilé ọkọ̀ jábọ̀ tàfin fún. ah ìyún ṣe pàtàkì. wọ́n pè wá èmi àti ọ̀rẹ́ mi awóyẹmí oyè paraku yìí tí a máa jẹ nílùú ńlá hmm. lọ́dọ̀ ọba ńlá wọn ló ṣí ilẹ̀ ah, àwa méjèèjì wọ́n sì la lẹ́tọ̀ọ́ sí i ìparaku ah. yìí àwa méjèèjì a máa dùn mọ́ra wa lọ́wọ́ tí n bẹ ń lẹ̀ tí a ní àṣẹnu. ẹ kí a wà lẹ wí. Ah, kí ni mo fẹ́ sọ àjọ fa ọ̀nìyàn ni tó bá ti jáwọ́ lọ́kùn lọ jẹ́. mo gbé o bá dè mí tí kíní bá jámọ́ lọ ah, ẹ̀yin ló gbọ́dọ̀ jámọ́ lọ ẹ mọ̀ye pàràkò yìí lù ńlá yóò tó fọlá kọ́lá wa yóò fi pòkúnpò yín yóò tó fi gbajúmọ̀ kún gbajúmọ̀ yín láàrin ìlú bẹ́ẹ̀ bá ti nà wọ́n mọ̀ sí o dánsákì o. oyè ah! pàkó yìí sóyè tó tóbi tó bá tó yàn. baálé ìlú yìí ńlá ni o ah! ẹ má filẹ̀ fún ọ̀rẹ́ yín o ẹ̀yin àmọ́ sẹ́rú ọ̀rẹ́ yín bí ẹ má filẹ̀ fún o lọ bó jẹ wá kí n jẹ. Ah, mi ò ti máa bá yín sọ̀rọ̀ gidi inú ẹ ẹ ní fèsì lè ń téèyàn bá sọ ọ̀dà. Hmm. lórí ìpàkàràkọ yìí náà tóbi tó gbogbo yìí sọ. ẹ ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yé parakò yìí ìlú ńlá tí wọ́n ní àwọn ọkọ̀ wa fẹ́ jẹ mọ́ ránṣẹ́ pé ọ̀sẹ̀. àyà ah, mi padà wá gbowó padà wá gbọmọ torí òye parakò yìí ah, táwọn baálé wa fẹ́ jẹ ló wá pọ́n bàbàrà tó tó bá wọn. sí ah, ọ̀wà tó pọn ni. ló wá pọn bí àpé bóyá nǹkan gidi kan ló fẹ́ sọ fún mi àṣàkẹ́ bíbí ah, um, ọ̀rẹ́ làwọn ọkọ wa. ọ̀rẹ́ sì làwa náà ó dọ́dọ̀ ọba lè rẹ ló bọ́ sí déédéé ó sì dọ́dọ̀ tí a náà déédéé ni hmm. àbí ní orí nǹkan kan sí. òun fà yìí. náà bí ọ pé tó kí ni ìwọ náà rí sí o torí èmi náà rí nǹkan kan sí i wo àdúrà wọn gba jẹ́ǹbọ̀ dáná mm, jẹ́ǹbọ̀ wà nǹkan wo jẹ mm, mọ̀ pẹ́ o. Mm. oyè paraku yìí làṣàkẹ́ wa ń pọ́n bàbàràbà ah, wọ́n wọ́n ló mọ járe bá ń gbọ́ káwọ́ ajá kun. wàhálà ń bọ̀ òwe ẹ má ṣe sùn lọ wàhálà ń afẹ́fẹ́ gbáradì fún afẹ́fẹ́ dàbí ijó parakòyí afẹ́fẹ́ dàbí ijó. kábíyèsí o kábíyèsí o kábíyèsí kejì o sà. ẹ pẹ́ wọn wọlé jalógun ah, kábíyèsí wọ́n ní tí òjò wọ́n sùn ara wọn ní gbè ọ̀rọ̀ lùí ni ká mọ̀ kábíyèsí ẹ̀mí yóò gùn. àṣẹ àṣẹ. ẹ pẹ́ ẹ gbó ẹ bọ́ lórúkọ bàbá ìrùkẹ̀rẹ̀ yóò jẹ́ yóò dókan ní kábíyèsí. lórí ọ̀rọ̀ olúwa tá a sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí àsọpá tí ta wí tí ìjọba nígbẹ́ náà àti lójú ajá kò ní sọ o àwọn méjèèjì ti jọ jókòó wọ́n ti fi kàn lukàn wọ́n ti fi núkọ ní wọ́n máa ti fẹ́ nìkan kalẹ̀ o. bẹ́ẹ̀ ni kábíyèsí. wọn ò wulẹ̀ fún wa ní gbòógì dísẹ́. ọgbẹ́ mi ni ẹ fà ní. ọ̀rọ̀ ti yanjú bẹ́ẹ̀ kábíyèsí wọ́n jọ fẹ́nu kòkó làwọn. wọ́n jọ jókòó báyìí àwọn àwọn gẹ́wà ń bẹ̀ ẹ bá ní ẹ̀bàlẹ̀ fẹ́ mú. ẹ bá sì lè wájú mi báyìí wọ́n lè sọ pé. Ah, ah, ah, kábíyèsí hmm? a ti ṣiṣẹ́ tọ́pọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sì ní ká rò lóòótọ́ ọmọkùnrin náà ronú dáadáa wọ́n rò jinlẹ̀ wọn rò. torí tá a bá sì ní káwọ́ gudugudu méje yàyà mẹ́fà tá méjèèjì ti gbèsè nílùú yìí wọ́n wá jọ wọn jọ wọn wípé tí wọ́n bá lọ báyìí tẹ́lẹ̀ bá tẹ̀lé ọ lẹ́ apá tó ń pọ̀ bá ọ̀tún ọ̀tún bí a fẹ́ gbin òbí sí ẹ jẹ́ àrókò mọ́ lóko ká ká sí ẹ kò jù bẹ́ẹ̀. kábíyèsí tó wọ́n yé. ó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni èmi náà fàṣẹ sí. lọ bá tán. ká lọ fún bá. kábíyèsí kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ti dá ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ẹ̀káre ẹ̀sìn ọ̀ ẹ̀ ẹ̀ ó ti wọ́n ẹ̀ ti di ọ̀rùn ẹ̀káre o ẹ̀lẹ́ o. pé àwọn méjèèjì forí korí wọ́n á fa ilẹ̀ kan kalẹ̀ kófó. olóyè ọ̀tún mo jáyé wọ́n ní òpè ní ní sọlá. bẹ́ẹ̀ni. inú mi sì dùn bẹ́ẹ̀ ṣe kà mí kún. Ah, ah. Eh, eh. inú mi ò dùn pé ọkà mi yẹ láwùjọ ah. láàrin gbogbo àwọn olóyè oníkìyọjú sí ọ. ẹ eh, ìyẹn lásìkò. Eh. Eh. Ah. ẹni pọ̀pọ́nú ẹ̀ bá dojú dé tí ò ní làákàyè kankan hmm. wọn ẹ̀ fi jẹ lókọ̀tún olódùmarè tó wá jogún làákàyè fún yóò ní gbà. àṣẹ àṣẹ. àwọn ọmọlẹ ò ní jí ẹrí ń gbé sọnù bí ò sí bí. awúṣẹ́ o. ẹ rí ọ̀rọ̀ oyè paraku yìí èmi àti awóyẹmí àtijọ́ foríkorí àjọmọ́rí okòó sọ̀ọ́dún ó ti jù ẹ̀ fún mi eh. yóò jù ẹ̀ ọyọ̀ ǹda ẹ̀. Ah, ah. olóyè ẹ̀yin ní ọjọ́ lójú bá a ṣe jọ ń kóra wa káàkiri ọ̀nà tá a gbàdúrà wa lọ àmọ́ àbẹ́gbọ́ ó ti ju ẹ̀. ó ti ju ẹ̀ eh. ah, ibi afẹ́ gbòdì sí òdúgbò mu eh? àwa gan ti dà láàfin pé eh, kò sí ẹlòmíì tọ̀tọ̀ sí lẹ́yìn wọ. èyí ò ní pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mò ń bẹ lọ́kàn gbogbo yín láti mú. olódùmarè gbọ́ ó ti tán wàá máa gbọ́ o ó ti di owó ó ti di kinní báyìí ó ti dọ̀dọ̀ báyìí ó ti dayọ̀ báyìí ó ti di sinú. ẹnu òfìfo ọgbọ́dọ̀ ju ìyàn mọ ọwọ́ tọ́ ní mú ọwọ́ tọ́ ọwọ́ tọ́ wá ọmọ ti ṣèyàn bá a máa ń ṣèyàn ọmọ bọ́ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti dóúnjẹ ẹ̀dùn náà oúnjẹ oyè nu mo ti ń padà bọ̀ àwọn àdáwọ̀ ọdún rẹ̀ èmi ń fi iṣẹ́ ìjọ fún babaláàfin. ẹ jẹ́ kí gbogbo àwọn olóyè yòókù náà mọ̀ bó ṣe jẹ́nu. ọ̀rọ̀ kò fún sẹ́ èmi ò jẹ́ dáadáa. gbogbo olóyè kò ti gbọ́ wọ́n. bàbá ẹ wá fi yé gbogbo wọn bí wọn bá ti rí mi lọ́ọ̀kan wọn máa pe olóyè pàkó yìí. Ah, ó ti di dandan. èmi náà mọ̀ pé ẹ ìwọ la fi gbà gbà oyè ìwọ la fi gbà. èèyàn kan ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú. Ah! ẹ sì mú pẹ́ o. Ah, ó ti da eh, bàbá náà ó wà ránṣẹ́ pé ọ̀fúnra wọn torí àsomọ gbọ́ ti ọgọ́jọ́ ọgọ́jọ́ ọgọ́jọ́ ìtọ́wà ti yẹ ìbọn fẹ́. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o eh. ìjàpá níjọ́ tó ń ti jágbọ́n owó lọ́rùn ọ̀wọ́ mọ́ owó kan nù. ẹ̀yin olóyè àwọn yẹn ọkùnrin lẹ́kẹ́ sí <laughs> ẹ̀yin mo wá rí o torí agbe tí ń sunkún kánú igbó kágbe má bàa sunkún kánú igbó mọ́ ni kálukú tí ń sunkún kájùwé má bàa sunkún kájù mọ́ kí gbogbo ẹgbẹ́ ìyẹ ó lè rí mú nínú oko ọ̀rọ̀ lórí oyè parako yìí tìlú ńlá ìlú mo torí rẹ̀ wá rí yín èmi mo fẹ́ jẹ́ èmi awóyẹmí èmi ni mo jẹ. awóyẹmí. mo jẹ́ gbèjè gbẹ̀gbẹ́ bí ẹ̀rìndínlógún ọwọ́ fa. mo gbọ́ ẹ yé àmọ́ ohun tá a fẹnu kò sí ni pé ẹ̀yin méjèèjì ẹjọ́ pera yín kẹfẹ nìkan lè ní kẹsì kẹfẹ ní. ọ̀rọ̀ àná lẹ́yìn sọ èmi rẹ̀ ti jọ fi ẹnu kọnu ọ̀rọ̀ tẹ́ ẹ bá sì ti gbọ́ lẹ́nu akọ́rápá òdi ọ̀rọ̀ ló ti wá ọ̀rọ̀ tí n bá sọ ní òun lọ́sọ èmi rẹ̀ ti jọ fẹnu kọnu pé àìní o nìyó jẹ. ìwọ ni bẹ́ẹ̀ ni o ti parí yàrá-èdè. Ah, ah, ọ̀rọ̀ ti yanjú eh. Eh, àwọn òun á padà lọ bá kábíyèsí. ẹ ṣeun á ṣàlàyé fún kábíyèsí pé hmm. ìwọ Awóyẹmí o ó lẹ ti fà kalẹ̀ o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ fọkàn náà balẹ̀ tẹ ẹ bá lè fọwọ́ tì mí bí ìgbà ìkẹ́ ti fọwọ́ tì létí mo dépò ẹ mọ̀ pé ẹ fi ọwọ́ ìrọ̀kọ̀ gbogbo ara la bí kí ẹ gbogbo ara ni fọkàn balẹ̀ eléyìí ẹ tún fún ẹ ṣe bó ṣe yí nù ẹ. a kú oríire kábíyèsí ẹ pẹ́ fún wa èmi àti àwọn èèyàn mi a ti forí korí àfikùnlukùn àyàn awóyẹmí òun náà ló jẹ parako yìí ìlú wa yìí. kábíyèsí bó ṣe nínú. ẹ ẹ mọ sọ̀rọ̀ kábíyèsí orí mi lójú mọ bí tí wọn ti ṣe pàdé mi àbí. orí mi náà lójú abájẹ sọ inú òye mi. ẹ gbó ẹ fara yín balẹ̀. ẹ dàkún a pè yín àbá pè tẹ́lẹ̀ ló sọ. ẹ fara yín balẹ̀. ìbéèrè tí bá ti ń fi ẹyẹ sáwọn ìta mi lóhùn. ṣé gbogbo ohun tá a wà fún náà ni kí lóun má bàjẹ́. kí tẹ̀síwájú kọ́ wà nílùú wa a sì ní gbàgbọ́ pé oyè yóò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ wa kò sì ní bọ́ kò ní bọ́ nígbà tí wàá sọ fún mi pé fágbèmí ni ó jẹ oyè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe ẹ pè wọn sí i. ẹ pè wá ẹ pè wá ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ibi mò ń ibi mò ń béèrè ọ̀rọ̀ ni bí mi bá ti ń bí ẹ̀sàmù àdáhùn kò fàjà ẹ̀mí àwòyẹ mi àti fàgbẹ̀mí wọ́n ti jọ forí kòkò sọ̀dọ̀ bẹ́ẹ̀ni kábíyèsí bẹ́ẹ̀ni wọ́n ti fa wọ́n pè mí kalẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ mọ̀ ń parẹ́ àbẹ́ ẹ mọ̀ ń parẹ́. àmọ́ ah, ń parẹ́ èmi àti ìyá lòdì ò mọ̀ ń parẹ́. bàbá òògùn abẹ́ ní. ń bọ̀ o ń bọ̀ ètò tó tó dàbí rẹ̀ èyí ni Awuyemi ẹ fẹ́ kọ́ jẹ para ṣé ẹjọ́ mọ́ ni. ajọ́ ah, mọ́ ni ọ̀rẹ́ mi ẹni ẹ bàbá ọ̀rẹ́ mi padà ká ìlú ẹni mo ti gbọ́ ọ̀rẹ́ kalẹ̀ mú ní ní òjòyè para kò yá. lukọ́sì ẹ̀dùn parọ́ ṣé má bàbá gbà á lọ ṣé bàbá gbà á mọ̀ sí lágbára gbà á. wọ́n ti bàbá lọ wà lọ́dọ̀ wà ní àwọn ọ̀rẹ́ mọ̀ fi ti àwọn ọ̀rẹ́ ọ̀kùnrin ọ̀kùnrin ọ̀kùnrin ọ̀kùnrin àpò ẹ̀yà ń kù èmi èmi tí ẹ bá ti wá ní wá ní bàbá kò dá ó ní àpò ẹ̀yà ń kù wo wo wo. nígbà tẹ́ ẹ ti pàdé tẹ́ ẹ ti wá. tí bàbá mi wá bá wò yẹ. ọ̀rọ̀ mi ò bẹ̀ wáyé ẹ̀ẹ́dájẹ́ ẹ̀ wá. ẹ dàpọ̀ ẹ dé so tí mi fẹ́ mi nù. ẹ farabalẹ̀ ẹ fara yín balẹ̀ o. ó túmọ̀ sí pé nígbà tẹ́yìn ó mú un ẹ̀ẹ́dẹ́ nífẹ̀ẹ́ sí wa tẹ́ ẹ mú fágbèmí wáyé pé o ní òjòyè àwọn ò mọ̀ sí ẹ̀yẹ farabalẹ̀ nígbà tẹ́yìn náà mú awuyẹni wá pé ní òjòyè àwọn náà mọ̀ sí lè tó túmọ̀ sí pé alátẹnujẹ ní tẹ́ẹ̀jẹ̀ hmm. kò jẹ́ ẹgbẹ́ látàyè yín ti sọnù ẹ dákun ẹ dákun kí ni dá ẹ láàmú ẹ ronú sáà tí a ń ṣe alẹ́ ìṣẹ́bí ẹ ṣe sílẹ̀ sí àtẹnujẹ ntẹ́ jẹ òsì jẹ́ gbọ́n ẹ̀ sì ro ẹ̀rú ẹ̀yìn ọ̀la ẹ̀rú àwọn ọmọ tẹ́ bí ẹ̀rú tiwọn ntẹ́ yẹn ọ́ jẹ bámúbámú mo yó ebi ọba àmọ́ nǹkan mẹ́lòmíì owó tẹ̀ ń gbà káàkiri ìwọ́ gbowó lọ́wọ́ ẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ káwọn ọmọ ẹ náà gbowó lọ́wọ́ ẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ wọn mọ̀ ó tùdú náà lọ́wọ́ mọ̀ tùdú náà ẹ fara ń dalẹ̀ o mo ti wá gbé òun mo ti rí pẹ́ fúyẹ́ ah, ah, mm. mo á fẹ́ sọ̀rọ̀ báyìí tí ẹnìkan bá ló hun ní ọ̀pá ọ̀pọ̀lù ẹ̀jẹ̀ àti ẹnìkíní o àti ẹnìkejì o ẹnìkankan wọn ò joyè mọ́ bí wọ́n bá wá joyè ó tún lẹ́yìn tí ń sè ẹ̀yìn wọn ni ní mú olóyè nípẹ́ ẹlẹ́mú kan láàrin yẹn àwọn ìlú ni wọ́n yàn fún abáyé nídìílé kọ̀ọ̀kan wọ́n pè kí wọ́n mú èèyàn mẹ́wàá mẹ́wàá mẹ́wàá wá tí wọ́n bá ti á mú èèyàn mẹ́wàá wá ni a ti ẹ kó jọ láàrin ìdílé kọ̀ọ̀kan yẹn wọn bá kó wọn ò ní jẹ wọn bá jòkó wọn bá jọgbọ́n ẹ̀yàn kó yàn wọn bá sọ gọ́rùn àwọn ni wọn wà ẹni tí àwọn àdásípò ẹni tó bá pọ̀ jù olóòjò yìí ẹni tí wọn bá mú kalẹ̀ ìbáṣe wá gbèrú sí àṣà owó ní o tó ẹgbẹ́ ìdìbò ẹ̀ pọ̀ jù oníojú oníojú oníojú èrò ọmọ àpọ̀ láàfin. ṣé nǹkan ò ṣe nǹkan ṣé nǹkan ò ṣe yín. ẹ tó wá gbọ́ ọ̀tún mo wá fẹ́ mo fẹ́ fún yín ní kìlọ̀ torí pé ní àwọn olóyè ìbarapá àṣejù yín pọ̀ tíbi tẹ́ ìbá ti ló ń jẹ ẹ̀ mọ́ wá kiri tí n bá gbọ́ pé ẹ lọ kó sí ẹnìkan nú tẹ́ ẹ lọ fún lówó gbọ̀bẹ́ oyè ọ̀bọ̀ lọ́wọ́ yín o ìdílé yóò sì ní joyè mọ́ nílùú yìí mo ti tẹ̀sí sọ tí sọ mo sọ bí o tiẹ̀ gbà bẹ́ẹ̀ àdìtẹ́mi ọ̀tá tẹ́ ẹ̀ kí ló ń wí kìbá àmọ́dá àdìtẹ́mi fẹ́ mo sọ kò jù bá lọ. ẹ ṣeun yóò dáa fún yín mo pè é ẹ sì jẹ́ mi ẹ dìde ẹ̀dẹ̀ ẹ náà dàgbà ẹ ní tágbà ni o iṣẹ́ ńlá kan ni mo fẹ́ bẹ̀ yín o ẹyin oyè para kò yé àwa lọ́kàn bàbá nílùú ńlá náà wọ́n ní ká lọ fa para kò yí kalẹ̀ àwọn sàmọ́rí ìlú méjèèjì kò sí ètò òsùnmọ́nu wọn bọ̀rọ̀kẹ́ni ni àti awóyẹmí ni o àti fágbèmí ni o kò sí ètò ẹ̀ mọ̀ ẹ̀ sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ìkan nínú wọn ló fẹ́ lọ jẹ oyè yìí àbí. ní ìsìn ìwà ní ìgbàgbọ́ ní àwọn olóyè mi mọ́ bí tí ó kò rí wọ́n fẹ́ gbàbọ̀dẹ̀ fún lù ẹni tí ó sì lọ ṣe bí wa lọ́hùn tí ó máa fún alábọ̀ tó tó máa nù làfẹ́ kọ́ wà mẹ́ tó fi wá kàn eré o àtòríbẹ̀wò tó o sì jẹ́ olórí àwọn ọ̀dọ́ àti ìwọ náà tó jẹ́ olórí àwọn ọ̀dọ́bìnrin ẹ lọ́ọ́ bá mi ṣiṣẹ́ ìdílé kọ̀ọ̀kan nílùú yìí ọlọ́ba ń sọ fún ẹ pé kí wọ́n fi hàn mẹ́wàá mẹ́wàá mẹ́wàá sílẹ̀ tọ́jú ọmọ abínibí ọmọ tá a bí ń lò yìí. ọlọ́run ní bá ti ń jẹ ẹ sì pẹ̀ lórí àga ẹ̀ torí téèyàn bá ń yànyàn ní ọ̀rọ̀ yóò mọ̀ bí tọ́rọ̀ ọba kú sí tó ti yẹ yín sí ẹ̀rọ àwọn méjèèjì Àwòyẹ̀mí Fágbèmí kò sí ẹni tí ọ̀tọ̀ sínú wọn ṣùgbọ́n tọ́lọ́ ń bá fẹ́ fà lórí rẹ̀ lórí ìjọba èyí náà wò ìjọba lè tá a wà yìí ọlọ́run mọ̀ wọn ẹjọ́ bá wù ní ẹ̀fà sórí ìjọba ibi ò tí ẹ̀ fẹ́ dá sí mọ́ ṣùgbọ́n torí pé mo ti wà láàrin méjì pé ẹ̀yàn ti wà láàrin méjì aṣọ tó tó sì má bàbí kan jẹ́ ilé olórí ọ̀dọ̀. àtòlùpẹ̀ wò ẹ tẹ́ wá fẹ́ lágbájọ́ wà ń bẹ ẹ̀bọ́ sìn ẹ tẹ́ fẹ́ lágbájọ́ ẹ̀bọ́ sí ẹ wá kà wọ́n ẹ̀ka oníkàlùkù lọ́ba ti lé.

ṣe sùn lọ. ọlọ́run mọ òwe ẹ̀gbọ́n radì fún. afẹ́fẹ́ dàbí ìjó parapọ̀ yìí afẹ́fẹ́ dàbí ìjó. ọ̀rọ̀ yìí máa gbọ́ngbọ́n ó máa gbòye o ohun tójú ìlà bìrú rí o ojú aṣọ ò máa le tó àkàtàyé yanjú ẹ̀ kó má bàjìjà lọ́rùn ẹ má máa fọ̀rọ̀ ìṣeré ayé ní kúnyàn ẹrú o àwọn náà nílò ka ìpẹ́ ohun tó ń dá mi lójú gidi gan tó ń dá mi lójú gbangba bájábájẹ́ mi èyí àwọn dànù o bírí bá kan mi. kọ́ńgó ìkìlọ̀ wàhálà ń bọ̀ ẹ ẹ má ṣe sùn lọ wàhálà ń bọ̀ ẹ ẹ gbáradì fún afẹ́fẹ́ dàbí ìjó parapọ̀ afẹ́fẹ́ dàbí ìjó. labalábá ń fò lọ jẹ́jẹ́jẹ́jẹ́ láṣọ ẹ̀kọ́ gíga ó máa mọ pásán máa kọ́ gíga lọ́wọ́ kò lẹ́sẹ̀ o ó lẹ̀ mú kiri tìmọ́tìmọ́ ẹja ronú dáadáa sí o ká tó gbé gbèsè o ilé ayé ò máa lẹ́ ènìyàn ní máa yẹlé àṣírí ni ó tí ó hàn ṣẹ̀dá kankan ọ̀rọ̀ ìgbà fúnra ni ẹ má má jẹ́ odògùn.